Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Hey! e ó, people go delegates síbi ará àta bó ṣe fi wá lu ọdún mọ́ ọba ìlú lọ́wọ́ ọlọ́kọ̀ ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí ẹni tí ó máa gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ lórí mẹ́rin àgbáyé under the platform of Ológun Festival Foundation kò yíyàtọ̀ sí OPC ìyẹn ló gbé wa débi báyìí inú mi dẹ̀ lò wí pé láti jọ tá a ti ń bá a bọ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó sinmi ẹ ń gbìyànjú láti gbà á lálejò dáadáa kò yí sí kí ọ̀ni kó tó great bíi two hours apart from festival láti gba àwọn delegation ní àlejò so kábíyèsí mo fẹ́ sọ fún yín pé a mọ̀ lóore o. ọba ṣùgbọ́n ọlọ́run ọba ní fúnyàn ní ọgbọ́n àti òye láti fi lò ọgbọ́n àti òye ìmọ̀ làákàyè ẹ máa fi lò eléyìí wà àfikún bàbá wa àwa fún yìí That's another one rẹ jẹ́ o ẹni láti bá wọn kábíyèsí sọ̀rọ̀ dáadáa ọba nígbà yìí tó jẹ́ ọ̀rẹ́ mi kan àjọ ń pò ó àti pò ó inú òtẹ́ ẹ̀ka tó débi ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀ nǹkan tó torí ẹ̀ lórí oyè tí o bá ti yẹ kó mẹ́ẹ̀ o fẹ́ ba ìlú yẹn ni o fẹ́ ba Yorùbá jẹ́ ni ibi kan dẹ̀ ni wọ́n ti ń bàjẹ́ àmọ́ ìlú kéékèèké ni wọ́n ti ń bàjẹ́ kábíyèsí ẹ sọ fáwọn ìjọba ẹni tó bá mọ̀ pé àṣà Yorùbá òun ò lè ṣe é ìṣẹ̀dálẹ̀ Yorùbá òun ò lè ṣe é níṣẹ́ láti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀kánọ́mì tó dàrú yìí gbogbo insecurity tó tó wọlé Yorùbá yìí gbogbo ebi tó wọlé Yorùbá yìí ọ̀rọ̀ àwọn olúmọ̀lẹ́ wa tó hàn tù ló fà ó I said it bold and confirm mo ṣe research níbẹ̀ ni gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ibò nílùú Nàìjíríà ibi ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ sí àfẹ́jì so mo bẹ̀ yín àwa bá ń ṣe kí nìyẹn à ń rí ipa ẹ wọ́n pe wèrè ní wèrè ní wèrè ní òun fà pé òfin jẹyán ẹ mọ̀ bá ṣe orísun ni wọ́n ní odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa ń gbẹ ni ìyẹn ló tún máa dé ìbàdí ni o àti wàá dúpẹ́ ni o tí ọlọ́run bá lo irúmọlẹ̀ tó bá gbéyàn débì kan kò gbọdọ̀ gbàgbé orísun irúmọlẹ̀ yẹn iṣẹ́ olúwa nìkan iṣẹ́ olúwa nìkan àṣetolókun àṣetiláàánú yìí èèyàn mélòó ló lè fèsì ọdún láàánú kó ṣe bọ́dùlì wọn tà ń ṣe o lè bu wa lọ́wọ́ torí ìkọ́ta bá lọ́wọ́ bàbá ńlá wa ni inú mi wá dùn wípé lórí mo ti gbọ́ oríṣiríṣi pé èmi àti bàbá Fáṣepó tó kù àwọn Yorùbá ló dálẹ̀ o tó bá ti rí pé ibì kan ti dá wọn máa ti wọ́ wọ́ bẹ̀. wọ́n bá wọ́n bá wọ́n lè fi unite lẹ́yìn àwọn Yorùbá náà wọ́n alágbára Yorùbá náà ni òjẹ́ ó ṣeun tí ọba lè yòówó ọba dẹ̀ unite kò sí bí ilẹ̀ Yorùbá ṣe lè mú fọwọ́ so iṣẹ́ wà lọ́wọ́ gbogbo wa láti ṣe olùdókòwò lọ́wọ́ yín wípé ẹ̀ ń fi àyè lẹ̀ especially àwọn ọmọ atọ́wọ́ láti òde òkun yìí pride ló jẹ́ fún wọn wípé wọ́n wá ṣọdún bíbà yìí wọ́n fojú kàn yìí wọ́n jẹ̀ wọ́n máa fi yìn ó jẹ́ history ó dẹ̀ ti jẹ́ ìṣ ọba dẹ̀ ṣe ti ṣẹ̀dálẹ̀ nǹkan tó ń pè ní ọba nìyẹn bẹ́ẹ̀ ọba fẹ́ rí àlùfáà ìlú ń dọ̀bálẹ̀ fálùfáà o ẹ̀yọ́ máa ń tẹríba fálùfáà ní ṣùgbọ́n ọba lẹ̀yọ́ máa ń dọ̀bálẹ̀ fún tí obìnrin bá dẹ̀ dé ọ̀dọ̀ ọba akúnlẹ̀ ẹ wo èyí ọ̀pẹ̀lú wa nígbà tó dé ọ̀dọ̀ yín ó kúnlẹ̀ ó yí ká ọ̀tún ó yí ká òsì kò sí position kan tó máa ń fún respect tó tó bẹ́ẹ̀ ju ọba nílẹ̀ Yorùbá lọ so mo kí yín kábíyèsí fún iṣẹ́ takuntakun wípé àwọn irúmọlẹ̀ wa tó ti tó ti filẹ̀ èjì wọn dìde ṣùgbọ́n ẹ wá ṣiṣẹ́ lórí òṣùpá jíó òṣùpá jíó ẹ ṣiṣẹ́ lórí ẹ o mo ṣe máa padà sílé Ifẹ̀ o torí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ òṣùpá jíó òun náà lọ fi dá Magic Kingdom lẹ̀ ní United States kan ńlá ló sọnù nílẹ̀ Yorùbá bẹ́yìn àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ti sọnù nílẹ̀ nílẹ̀ Ifẹ̀ àti ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká bá wọn ìbò sọ̀rọ̀ wọ́n dá padà wọ́n ti ń dá ti bẹ̀rẹ̀ republic padà tàwa dákẹ́ ó yẹ kí a bẹ̀rẹ̀ kí a máa pe àwọn olúwèé ìròyìn láti máa kọ lẹ́tà láti gba gbogbo wa tó ti sọnù kí ilẹ̀ Yorùbá kó lè tùbà kó lè túṣẹ mo kí yín kábíyèsí. ṣẹ̀fẹ́ darapọ̀ mọ́ wa àti ẹnìkan tí wọ́n pè lẹ́ẹ̀kan mrs olúwatóyìn olúṣílẹ̀ wa kí kábíyèsí àti obj ní freiburg ẹ̀ wá kí kábíyèsí ọmọ ayọ̀yìn sẹ́tì òkè yóò kábíyèsí o. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. atagbantagba atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ̀gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ bọ̀ nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀ ṣe bá wa náà kọ́ ọlọ́run ọba ni kámú láti kílarígbọ́ unlimited. kílarígbọ́ unlimited ládùn ètò tí kò láfiwé. aláràkúàrà. orí ètò aláràkúàrà ní hawaii lórí kílarígbọ́ tv. mo lo um, ata tomatoes àlùbọ́sà. Um, ẹyin mo lè carrot mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé kpk kò gbọ̀kẹ̀ kí la rí gbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyọ ọ̀rọ̀ jọmẹsì padà ìrọ kí la rí gbọ́ live tv gbọ́ ń pa ẹ̀. fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára kí gbọ́ live